owó mi ń lọ nìyẹn six million. bọ̀dá mi bọ̀dá mi. bọ́bọ́ yẹn dẹ̀ lo ọgbọ́n ó dẹ̀ sá lọ́mọ wa lọ́wọ́. Hmm. ṣé bí mo sọ fún yín mo lára ń fún mi ẹ mọ̀ pé gbà mí ọgbọ́n tó máa ń wà ní ọmọdé ó máa ń ju tàgbà lọ mo sọ lówe fún yín mo sọ lọ́rọ̀ fún yín kódà gan bọ̀dá mi mo tún fún yín láwọn sáì nìkan ṣùgbọ́n ẹ wo bẹ́ẹ̀ mo sára ń fún yín ẹ dúró so kò séèyàn lọ́wọ́ wo bó ṣe ń sọ̀rọ̀ tí gbogbo ẹnu ẹ̀ ń ṣe tó ń á ah, mo ti nígbàgbọ́ sọ ó lè kó òun mọ̀ wá débẹ̀ nígbà tó ti gbàgbọ́ òun máa mú wa dé church àwọn ló jẹ́ kí n ṣe transfer ẹ wo ibi tó tàn wá sí Ọlọ́run ń bọ̀ ká dúró ná. ìbọn la rí. bú wákàtí mẹ́fà awo gbogbo àrà ni wọ́n ní kò sí church ń bẹ̀ yẹn. ìbọn ló dá wa jẹ́ káyé má jìn ah so owó owó mi lọ nìyẹn. ṣèbí tá a bá ah! rí gbá tá a bá rí gbá làmàrà mi. six million. òun dà six million. ẹ wo bẹ̀dá mi ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o gbogbo àkólóyún ọlọ́run á dá padà o. that reminds me bọ̀dá mi ẹ jọ ta lẹni tó wà níbẹ̀ gbà tí wọ́n ń jíṣẹ́ fún yín. kò sẹ́nì kankan náà nítòsí kò sẹ́nì kankan bẹ́ẹ̀ á fi babalẹ́gbà tó jẹ́ pé ah, ìwọ náà mọ babalẹ́gbà bó ṣe jẹ́ sí mi kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi tí mi fi lọ so òun náà ló dẹ̀ tún mọ ẹni tó ra mọ́tò wa. bàbá ẹlẹgbà kan náà. ẹ ọ bọ̀dá mi. ẹ ó ti yé mi. ọ ọ ṣé bàbá ẹlẹgbà ló wá máa wá ṣe. ẹ tún rí i pé wẹ́lẹ́ mo tún rí i sọ ó ti yé mi mo ti mọ ibi tíṣẹ́ ti wá. Hmm, mi ẹ wo mo ti mọ ibi tíṣẹ́ ti ẹ dìde ẹ dìde ẹ jẹ́ àlọ́ àṣà lè jókòó síbí pa ẹ dìde ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ yẹ́yẹ́yẹ́. ẹ bàbá ìṣọ́ máa ṣe fẹ́rẹ̀ sẹ́yìn kó kó kó wọlé ní kíákíá ni kó jẹ́ kó wọlé ní kíákíá. òun áàfù ló wọlé. áàfù èwo ló wọlé. áàfù ló wọlé. kó jẹ́ kó wọlé síbí ìbàyí lẹ́sẹ̀ jẹ́ kó wọlé síbí ìbàyí lẹ́sẹ̀ bàbá rẹ̀ bá ní sùúrù. ó ti o ọ̀rọ̀ ní sùúrù kan. ẹ ṣe six million èsì dídé de six million owó nínú àkáǹtì mi. mo jẹ́rìí rẹ̀ kò ní fi kọ́bọ̀ sílẹ̀ lọ́rẹ̀ síde six million ló máa ló máa ná dédé six million. ìwọ ká gbọ́ de o kò sẹ́ẹ̀dì. ṣé ibi sọ́kò ti sá mọ́ wọn lọ́wọ́. ìrọ mọ ti sá mọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ mo sẹ́ẹ̀dì one million sí ẹ náà de o kò sẹ́ẹ̀dì one million sí ẹ. síta ni wọ́n ká mú yẹn kọ́kọ́ náà yẹn. láyé mi ò ní gbà. babalẹ̀ mo bẹ̀rẹ̀ o mo bẹ̀rẹ̀ o. dákọ̀ wọlé sí mi. ó lè babalẹ́gbà. ẹ wo ẹ torí ọ̀dọ́. babalẹ́gbà. tó jẹ́ pé gbogbo àṣírí mi òun lẹ mọ̀ gbogbo ìṣòro ayé mi òun ni mò ń sọ fún yín ẹ̀yin ikọ̀ náà lẹ mú wòlíì àkọ́kọ́ wa tí wọ́n ní kí n ta mọ́tò ẹ̀yin yìí náà lẹ mú ẹni tó ra mọ́tò wá ẹ̀yin lẹ tún mú wọn lé òun lórí burúkú yìí wá ó wá gba six million lọ́wọ́ mi. ẹ̀gín ló ẹ̀gín ló ṣe mí lóye. yé yé ma dá yé yé yé yé odò odò odò kò ìwọlé o kò ìfúnmi ní kankan náà ah! kò ìwọlé o <laughs> sì máa wọlé. bàdá mi ẹ mọ fóònù ẹpọlọpà. yes o ṣe. ọmọlẹ́gbẹ̀ẹ́ kò tí ì wọlé kò tí ì wọlé. ẹ jẹ́ kí n gbọ́dọ̀. ọmọlẹ́gbẹ̀ẹ́ kò tí ì wọlé ẹ ló ní bí o mi ti tẹ̀ wọ́n ah, yes yes number twenty seven àtọ́yẹ̀bí ah. number twenty seven àtọ́yẹ̀bí ẹ ẹ gbani ẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ Mr Sunday ah. inspector ẹ ẹ àti àwọn mẹ́rin ẹ máa kó wọn pọ̀ ẹ ẹ máa kó wọn pọ̀. ẹwọn yàgò bá ẹ pẹtọ rẹ. orí òtí fọ orí ìyá mi ọlọ́kùnrin rẹ̀ orí ìyá mi mẹ́ta àlùbọ́sà o orí ìyá mi mẹ́ta àlùbọ́sà o orí ìyá mi mẹ́ta àlùbọ́sà o. one million one million kàbù sẹ́ẹ̀dìs ló ń do níbi eh. náà kàbá mi kọ́ olí mi lọ ló ń do. tọ́lọ́pàá bá dé ìlú kò kọjá ní ẹ kó One million naira ni mo sẹ́ni sóńdó.